الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí máa ń wáyé láti tàpé àkọlé rẹ̀ ní al-haqqul yaqin láti ọ̀dọ̀ eh, ilé ń sílé alùkùránì ń sílé Koso pẹ̀lú ìrìnlọ́wọ́ pẹ̀lú àwọn bàbá wa abdulwahid bọ́lájí kọ́sìm àgbáwa olórí ọlọ́mọ kéwú nílùú sẹ́yìn àdámọ́ lọ́wọ́ hayatahum ọlọ́run bọ́ba àdéká kó jẹ́ kárí wọn pẹ́ o kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa ọlọ́run bọ́ba àdéká ọlá kó bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó bá wa jogún àlàáfíà tó péye fún wa èyí ìyẹn mi ẹjú já farabalẹ̀ láti jẹ́ pé ká tún gbọ́ ọ̀rọ̀ èyí tí a tún fẹ́ sọ lénìí èyí tí pé a pe àkọlé rẹ̀ ní àtẹ́síyàtú wọ́tẹ́rìbíyàtú wà àṣìbáàbù ní àwáfòlẹ̀ àbìdá àtẹ́síyà ká mọ́ ẹ̀sìn ọlọ́run ọba èyí tá a gbé lọ́wọ́ yìí ká mọ́ kanga kò níbi ìdọ̀tí èyí tó wà wọ́tẹ́rìbíyà bákan náà bó o láṣẹ rírá wa síbi ẹ̀sìn ọlọ́run ọba gan yàtọ̀ sí àwọn ìwíkúwì ìsọkúsọ àti kí ló fà àgà tí àwọn ọmọ wa tí wọ́n fi ń kò lórí agbọn Islam eléyìí mà ní ohun tá a tún gbéyẹ̀wò lónìí torí náà èyí tẹ́ ń bẹ nílé èyí tẹ́ ń jẹun lọ́wọ́ ẹ tún farabalẹ̀ tún gbọ́ wà àbẹ̀lẹ̀ òun kọ́lọ́n bàbá àlékè ọlá ohun tá a sọ tí ó jẹ́ ẹsẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́dà kò má jẹ́ lè sọ bákan náà ohun tí ẹ̀yin náà gbọ́ tẹ́ wàá sìn gbọ́ tí wàá jẹ́sẹ̀ fún ah, ọlọ́run ní jẹ́ gbọ́ èyí tẹ́ gbọ́ tí ó mọ̀ọ́rẹ́ wá fún yín èyí tá sọ tí ó mọ̀ọ́rẹ́ wá fáwa náà ní kọ́lọ̀mbó máa fi ṣe kòǹgẹ́ wa ẹ̀yìn ìyẹn wa àtẹ́síyà kí là ń pè bẹ́ẹ̀ àwọn olùmọ́sọ̀rọ̀ tó pọ̀ lábẹ́ rẹ̀ ṣùgbọ́n látara pé rédíò làwà kákẹ́rọ̀ra sọ nípa pé tá yìí òun ìtẹ̀títà ìwúkúwí èyí tó ti wà nú ẹ̀sìn wa yìí tí a mọ kúrò lórí ọpọlọ wa ọlọ́lọ́ mọ iye gbọ́kúgbọ́ tẹ́lómi ti gbọ́ la ilaha illallah hadith kódà àwọn tẹ́lómi fi ń sin lọ́hun nu ah, láti àwọn agbó ti rú ẹbí o ṣe wá gbọ́ kí ló jẹ́ sin ọlọ́run ọba gan-an yàtọ̀ sí gbọ́kúgbọ́ èyí ń bẹ́ẹ̀ ọpọlọ tiẹ̀ òun là ń pè ní àtẹ̀síyà o ṣùgbọ́n àtẹ̀rìbìyà òun náà ní rírè èyí tá a rera wa lórí ìbánibí Muhammad sallallahu alaihi wasallam bó ṣe rí àwọn sàábé rẹ̀ tí àdìsọ́kẹ́ wọn fi lálàáfíà tí mọ̀lọ́wọ́n ọba lẹ́ẹ̀kẹ́ wọn tí wọ́n tó fi gbádùn bákan náà tíjọsìn wọn fi lálàáfíà dọ́dọ̀ ọlọ́run ìbára wọn ṣe gan ó tún gbádùn pàápàá ṣùgbọ́n wà lónìí gbogbo nǹkan yìí làwọn ọ̀gbádùn sí afẹ́rọ̀ bá ara wa afẹ́rẹ́ra wa lórí ohun tí islam ní ká ṣe bákan náà ni ọlọ́fà táwọn ọmọ mùsùlùmí tí wọ́n fi ń kó lórí ohun tó yẹ kí wọ́n wà gbogbo àwọn eléyìí náà láàmẹnubà díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run bọba lẹ́kíọ́lá kó ṣàánú wa ká má gbàgbé pé ọlọ́run bọba lẹ́kíọ́lá pé yáyà lẹ́dẹ́ náà mọ̀nà kó àǹfùsàkùn wà lẹ́kùn náà ọ̀pẹ̀yẹ ẹlà ẹ̀mí ara yín àtàwọn ará ilé yín kò níbi ní ọlọ́run la ilaha illallah tó láti lára wa kò níbi ní ọlọ́run hmm. ọ̀rọ̀ tó má jìnnì bó lèmi àti ẹ láti lára wa kò níbi iná ọlọ́run ohun tèmi àti ẹ gbọ́dọ̀ jọ bíra wa ní o ohun tá gbọ́dọ̀ jọ bíra wa ní o torí ẹ̀sìn ọlọ́run gbọ́dọ̀ jẹ́ pé lórílẹ̀ ó gbọ́dọ̀ gbádùn dáadáa ká sí létí tó àti bó ti yẹ ṣùgbọ́n ẹgbẹ́ akọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn tẹ́síà ìmọ̀kẹ́gá wa lórí ẹ̀sìn ọlọ́run èyí tá a wà ń bẹ̀ yìí ẹjẹ́ ẹgbẹ́ mọ̀ pé àfáà wa sheikh mẹ́ta Al-Albani wọ́n kẹ̀dímọ̀ mọ́ ṣe sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tá ń sọ̀rọ̀ lé lórí nínú ohun tó jọ wọ́n lójú òun ní ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ń bẹ lónìí tó ṣe pé wọ́n ń pe ìjọba àwọn mùsùlùmí ń pè wọ́n kèfèrí nínú wọn tí ń bẹ lárọ̀wọ́ tó ti wá ń bí mẹ́rin àwọn boko haram wá o nípìnlẹ̀ gangan àwọn ni àgbàkọ̀ kèfèrí ní gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ láwùjọ wa yìí ah, àwọn jákujàkú ó ní alérè ah, àwọn mùsùlùmí wa rárá o kí àwọn ọ̀kàkùkà tíra lẹ́nu àwọn náà má ka ó àwọn ọ̀kà kíkà tíra làwọn náà má ka olóhùn jẹ́ pé ẹ̀yin ìyẹn ní ká tọ́ka fún yín àwọn tíra àwọn àfa àti ìpínlẹ̀ ẹ̀ bá ti ń kà ẹ̀ gbádùn wọn dáadáa nínú àwọn àfa tó ti lọ ẹ máa gbìyànjú kẹ máa ka tíra àfa wa ìmáàmù tọ́bárì ah, àfa ni gbádùn lálá lákìídà ẹ máa gbìyànjú kẹ máa ka tíra àfa wa ibùn kẹfẹ́ ẹ̀ bá ti gbọ́ pé ibùn kẹfẹ́ yìí ló ṣe ẹ gbádùn àfa náà dáadáa ẹ̀ nígbọ̀gbọ̀kúgbọ̀ kò ní sọ̀sọ́kúsọ ẹ gbìyànjú kẹ́ máa katira àfa wa ibn abdulbabri nínú àwọn àfa tó gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá ni ẹ máa gbìyànjú kẹ́ máa katira àfa wa sheikh islam budu tèmíyà nínú àwọn àfa tó gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá ni wọ́n ọmọ kí wọn ibn qayyim nínú àwọn àfa ni tẹ́ ẹ pé tẹ́ bá ń katira wọn ẹ lálàáfíà ẹ gbádùn ní ẹ̀sìn pẹ̀lú àna ọlọ́run nínú àwọn àfa tó sheikh nasar albani tẹ́lá tí wọ́n bá ṣe ẹ̀ka ẹ̀lálàáfíà níbi ẹ̀sìn yìí ibn baz tẹ́lá tó bá ṣe ẹ̀ka ẹ̀lálàáfíà níbi ẹ̀sìn yìí muhammadu bin sọ́lẹ̀ aliwusaimin tẹ́lá tí wọ́n bá ṣe la ilaha illallah àwọn àfáà tá a máa ń wí wọ́n máa rìn ayé lọ́wọ́ o èèyàn ní máa ka tẹ́lá àwọn àfikọ́ lálàáfíà níbi ẹ̀sìn à bẹ́ẹ̀ làwọn àfáà táwọn ò tiẹ̀ tí ì kú bíi àfáà wa sheikh fauzan ẹ ka tírà wọn ẹ gbádùn ẹ̀sìn yìí dáadáa bákan sheikh afáwa alimanejid ẹ ka tírà wọn nínú àwọn tírà tẹ gbádùn dáadáa ni pẹ̀lú àánú Ọlọ́run àtàwọn afáàmì afáàmì afáàmì nínú wọn ni afáwa sulaimanu rahili nínú àwọn afáàgbà tí wọ́n wà lónìí ni kíkà àwọn tírà wọn ẹ gbádùn àwọn tírà àwọn afáà yìí ẹ sì gbádùn lẹ́sìn ṣùgbọ́n ìjìnlẹ̀ sáwọn àwọn tírà kí tírà ó síra tó bẹ́ẹ̀ ṣe jẹ́ pé tẹ́ bẹ́ẹ̀ ṣe dọ́jà ẹ rí i pé kò sí táàkìkì ń bẹ kí là ń pè ní táàkìkì ni pé ìṣàtúnṣe síra ẹ má wulẹ̀ rà watercourage bákan náà àdìsí ti ń bẹ ń bẹ wọ́n jí oyé wa ń bẹ yìí tọ́ lálàáfíà àti ìtì ọ̀lálàáfíà tẹ́ bá ti rí i pé ẹ rí ẹ má wulẹ̀ rà á ẹsẹ̀ kan béèrè pé yìí tó bá ní tẹ̀kìríjì nínú tẹ̀kìríjù la máa ń pè é síra tó ní àkọsílẹ̀ pé àdìsí ti ń bẹ ń bẹ o wọ́n sọ bẹ́ẹ̀ pé èyí lálàáfíà èyí ọ̀làlàáfíà èyí lálàáfíà ló ìtúnba lọ́gbà lálàáfíà ó jìnà sí àwọn tíra yẹn yóò wúlò fún yín ṣùgbọ́n àwọn tíra tẹ́yí pé wọ́n ṣe gbogbo àwọn nǹkan yín sí má wulẹ̀ dé díẹ̀ ó gbégbèkúgbè sọpọlọ torí ọlọ́lọ́ mọyé ìtàn a tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ilẹ̀ káàró jire ìtàn ni ẹ máa gbọ́ tàtẹ́ pé ẹ̀ ní gbọ́ làfọ́kẹ́ máa fi ṣe wá sí ládùúgbò ìtẹ̀ tó pé òun nìkan náà ni ọmọ tẹ́ ni ni wọ́n máa sọ ìtẹ̀ tí ò lákọ̀ọ́ tí ò lákọ̀ọ́lẹ̀ tó lálàáfíà àwọn tíra tó bá sọ nípa àwọn ọ̀tẹ̀yìn ẹ jìnà sí àwọn tíra tẹ̀ ń bẹ o gẹ́gẹ́ bí tàríkìlì umam tí àfáwà tó bá rí ṣe gẹ́gẹ́ bí alìbìdáyà tó wọ nìhàyà èyí tí àfáà ibùdó kẹsẹ́ rí ṣe ẹ̀lọ́ọ̀kà ẹ gbàgbé dáadáa gẹ́gẹ́ bí tàríkì damask èyí tí àfàwà ibn asakiri ṣe ẹ gbádùn ẹ̀ dáadáa àtàwọn tíra mi tó yẹ pé ń sọ nípa ìta ìta ṣùgbọ́n yàtọ̀ sí àwọn tíra tá à ń wí àwọn tíra ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ dé fáwọn oníyẹn sọ́tàn àwọn tíra gangan ó dá wàhálà alẹ́ púpọ̀ láwùjọ mùsùlùmí ṣùgbọ́n àwọn tí mo lè fi sọ fún ọ náà ni pé gbogbo tíra yòówù kébì ọmọ dàkọ tíra kẹkẹ tí wọ́n bá sàtì ṣe kò béèrè tó ní tàkíìkì àtúnṣe láńpín tàkíìkì yẹn o tó ní tẹkọríìkì ìgbọn àdìsí wò yẹbẹyẹbẹ fún sọlá láàfin àbíọ́lá láàfin àti ọba ti ní ọ̀rọ̀ àfihàn mi ọgbàdùn à ń sàfọ̀mọ́ ẹ̀sìn rẹ nìyẹn o kò lè bá lálàáfíà dáadáa sórí ìtò onílé yẹn tọ́nà bá ti jẹ́ kọ́ máa yí kọ́ máa kí rẹ̀ sí ìtọ́ba lálàáfíà tó láwọn tàkíìkì àti tẹkọríìkì nínú ọ̀ lálàáfíà lẹ́sìn dáadáa torí pàwọn rè wáyà pọ̀ tó ṣe pé wọ́n fi ń parọ́ mọ́ nẹ́bí àmúṣà àdàsílám ni àwọn rìwáyà ní pọ̀ tí ò tiẹ̀ dọ́dọ̀ ànẹ́bí tá à ń pè ní mọ̀ọ́dọ̀ art tí wọ́n sì máa gbé wá gbogbo àwọn yìí a gbọ́dọ̀ ṣàtúnṣe ẹnu ẹ̀sìn o ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́kúgbọ́ ìwíkúwí lẹ́sìn máa gbọ́ lẹ́nu àfa mi kí ló fà síra tí ń kà ló kó bà síra tí ń kà òun ni òjò yẹ kí lẹ́ ń gbọ́ lórí rédíò lórí ìkànnì prógámù wa yìí rí alihakuli yakin ẹ̀rí gbogbo àwọn àfáà ti máa ń wà ẹ bá rí tọrọ òdodo lọ́wọ́ wọn kò sàdédé rí bẹ́ẹ̀ o tíra tó gbádùn ni wọ́n ń ka o àdúpẹ́ fọlọ́run o orí lọ́lọ́run ṣe fún wa o àfi bọ́ àwọn tó yẹ pé wọ́n ń kàkàkúkà o àdúpẹ́ fọlọ́run àmọ́ lórí ọlọ́run dákun tó máa fi ọ̀rọ̀ rẹ máa fi yé wa sí kò já mọ̀ pé ọ̀rọ̀ rẹ ni kò sì já lè tẹ̀lé sì já mọ́rọ́ nírọ́ kò lè jìnà sí lọ́wọ́n à ń bẹ̀ ọ́ òun náà ni ọ̀rọ̀ ìyá sàárè ọlọ́run ló mọ iye ọ̀rọ̀ khurafat táwọn èèyàn máa ń gbọ́ nínú àwọn ìgbọ́kùgbọ́ táwọn èèyàn máa ń gbọ́ òun náà lọ̀rọ̀ nípa àwọn màláìkà àdìsí ọ̀là nínú àwọn ìgbọ́kùgbọ́ táwọn èèyàn máa ń gbọ́ òun náà ni bó o ní àwọn séwù kan séwù kan séwù kan lọ́kẹ̀sẹ̀ wo sùsùn tí ó di pé bóyá wọ́n pa ẹnìkan nígbà wọn wá pa ìyá rẹ̀ lọ sáré bá séwù náà wípé ọmọ mi wọ́n mà ti pa á àhìsìrẹ́ yóò kú ṣéwù bá gbọ́nà ọba tẹ̀lé mọ́lákù mọ́tù sẹ́mi àkọ́kọ́ débẹ̀ wọn ló ti kó mbẹ́ sẹ́mi kejì sẹ́mi kẹta tí èdè sẹ́mi ẹlẹ́kejì wọn ló ti kó mbẹ́ o tó fi padà wá pàdé mọ́lákù mọ́tù tó ti fẹ́ dọ́dọ̀ ọlọ́run ọba tẹ́ ọkọ̀ sọ pé ah, nínú àwọn ẹ̀mí tó gbà ẹ̀mí báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá padà kò tí gbọ́dọ̀ kú ah, ọlọ́run ló ní gbà ọjà àpòdọ̀ gbàlọ́ rẹ̀ ẹ̀mí ah, gbogbo ẹ̀mí tí mọ́lákù mọ́tù gbà ń jọ náà ṣéwù ó dà fáyé ni látara ẹ̀mí ẹnìkan gbogbo àwọn tó kún gbíjọ́ náà ló jí àfà irú wàásù burúkú wò leléyìí irú tẹ̀kítẹ̀ wò leléyìí àwọn òrí báyìí máa ń ba àwùjọ jẹ́ ni máa ń ba àwùjọ jẹ́ ni òun ló fà tó fi jẹ́ pé ká máa ka àwọn tíra tó da tá a sọ yìí yóò jẹ́ kéèyàn ó lè máa tẹ̀lé súnà níbi dáadáa yóò jẹ́ kéèyàn ó lè jìnnà sádáadáa lẹ̀ yóò sì jẹ́ kéèyàn mọ́ dáadáa níbi ẹ̀sìn yẹn bákan náà yóò jẹ́ kí ihun tí ń bẹ lọ́pọlọ èèyàn gbádùn lọ́wọ́ ọ̀nú lọ́wọ́ ọ̀tá ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ti jẹ́ pé àwọn tíra kí tíra yìí là ń kà ọlọ́lọ́ mọ ohun tí ó máa wà ní ọpọlọ èèyàn ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn burúkú ń bẹ lónìí tí pẹ́ lómi ọmọ alẹ́ ò pé ẹni ó bẹ́ẹ̀ ti kú kò ní wọnú sáré rẹ̀ lọ́tọ́ ìpó bóyá wọ́n pa á ní kódà wọ́n lè ní ọgbẹ̀ wọ́n lè gbé kí ní lọ́wọ́ pé ọya pa gbogbo àwọn tó bá pa ọ́ lórí ẹ̀ ti fakọ̀dẹ̀ kọ́ ọmọ ti kẹyìn àmọ́tọ̀ kíní ọbẹ̀ ti kú àlìkíyàmọ̀ tí ẹ ti bẹ̀rẹ̀ náà tọ́bẹ̀ gbọ́pẹ́ nìkan kú ọtún wá rí níbì kan gbà póhùn kọ́ lórí àlùjẹ̀nú lórí o tọ́gbàwọ̀ rẹ̀ látàrí pé ńgbà tẹ́nìyàn ń bẹ láyé kì í bò ó ẹ̀ ṣùgbọ́n kọ́ wá làkúdá ya ń bẹ àwọn tíra burúkú táwọn èèyàn ń kà lójú wọn máa ní ìgbàgbọ́ burúkú báyìí kúrò láti wá ṣe ìrira wa hmm, ẹ̀yìn èèyàn mi láàrẹ̀ra wa lórí ìlànà àwọn tọ́jà wọn ṣáájú ànẹ́bì ni ó a máa kà fúnra wa nípa bó àwọn ànẹ́bì ti sáyé bó ló sì báwọn yẹ̀ lò bó ló sì báwọn ìyàwó ẹ̀ lò bó ló sì báwọn ọmọ rẹ̀ gbé bó ló sì báwọn ọ̀rẹ́ rẹ̀ lò bó ló sì bá ládùúgbò rẹ̀ gbé gbogbo àwọn kẹyìn tá a bá ti ń kà láàrin ara wa láàrin ọmọdé láàrin ọgbàlagbà ọkùnrin obìnrin ẹ̀sìn wa a máa rẹra wa sójú ọ̀nà Islam èyí tó yẹ kóró èyí tá à ń pè ní àtẹ̀rẹ̀bíyà tẹ́rìbíyà yìí ìrera wa yìí a gbọ́dọ̀ ìrera wa lórí pé bóò là nẹ́bì sí eré àwọn sàbẹ̀ rẹ̀ bóò ló ṣe rí wọn nǹkan akọ́tọ́ ọkọ̀ fún wọn náà ní àkídà o òun náà sì àti sọ́kẹ́ táǹpé ní tawhid kọ́ dọ́lọ́wọ́n ọba rẹ̀ mọ́ nínú ohun tó sọnù fún wa ńlẹ̀ Yorùbá ni àá dọ́lọ́wọ́n ọba mọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí tó fẹ́ dépò tó ga ẹnìkan bẹ́ wájú rẹ̀ ọgbàdé ológun lọ pé ẹ bá mú balẹ̀ ṣé ọ̀wá nílà káyè ní àwọn kan bẹ lẹ́yìn tòun náà tó lè ṣerú ẹ̀ fún un irú ẹni bẹ́ẹ̀ lẹ́wàá rí pé ó léyìí tí ń tọ́lá ó léyìí tí ó dè mọ́dì ó léyìí tí ó gbémì ó léyìí tí ó so mápá torí pé òun ni ọmọ ọlọ́run bó o lè mi àti ẹ̀yin ló ṣe jẹ́ pé a sì dọ́lọ́wọ̀n ọba mọ̀ nípa pé ọlọ́wọ̀n ọba nìkan là máa ń dúró tì ọ gbọ́dọ̀ lágbèmí ọ gbọ́dọ̀ lásomọ́ra ọ gbọ́dọ̀ lásomọ́dì lásàgbẹ́rẹ́ o lẹ́yìn pé ọba fẹ́ ṣèdígò nìkan tàbí nke olówó kẹsà ọjẹ àwọn nǹkan méjèèjì ilé fi ń nke nǹkan olówó kẹsà ọjẹ yọ oró rẹ sun tó burú bẹ kásà bákan náà ibì kẹrin rọ wọn ni wọ́n fẹ́ ṣe fún sun tó burú bẹ ṣùgbọ́n agbẹrẹ ìyọnu ayé agbẹrẹ ìyọnu àwọn àgbà agbẹrẹ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà làwọn òka kó òka òka jíjẹ láànẹ́bì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bò ó títì títì wọ́n ti ń ra àwọn náà wá mú tiẹ̀ irọ́ lásán irọ́ lásán ó gbé wá látòṣogbo ó sì láwé òka bí ọjọ́ máa tàbí àbò nídìí ó délùú yìí Òṣogbo ní ọ̀yẹ́ kó tiẹ̀ gbọ́jà jáde gan-an wọ́n máa rà nínú ilé rẹ̀ irọ́ ni o gbogbo àwọn tí wọ́n ń ta òka jẹ́ láànẹ́bì yìí iná àwọn tí wọ́n dá fìtílẹ̀ náà ní ṣe bó láti rí àwọn ọmọ wa kò níbi pé gbogbo àwọn nǹkan yìí kìí ṣe ohun tá a gbọ́dọ̀ máa mójú tá a gbọ́dọ̀ sì máa ṣe nú ẹ̀sìn ní máa ń bá ìsìláàmù yẹn jẹ́ ni kìí jẹ́ kí ìsìláàmù yẹn lálàáfíà dọ́dọ̀ ọlọ́run kẹsì má gbàgbé pé ọlọ́run bọ̀ balẹ̀ kí wọ́n sọ nípa pé hmm, inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' wọn náà bò ní ṣàforíjì fẹni tó bá mọ òun papọ̀ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n wọn máa ṣàforíjì fẹni tó bá wù òun nínú àwọn ẹ̀ṣẹ̀ míì fẹni tóun bá fẹ́ ọmọ yóò ṣe kébì lá faqad harrama Allahu alayhi al-jannah nínú àyà mi ọlọ́run bá ní bẹ́ẹ̀ yóò tó bá fi ẹbọ sódò wọn ọlọ́run tó mọ́gbó orogún papọ̀ mọ́ wọn ọlọ́run wọn náà bó ṣe àlùjẹ́nà léèwọ̀ fún wọn máa wá hùn náà ibi tí ó dé sí nínú náà ni ọmọ lè dọ̀ọ̀lì mínàmínà sọ kò ní sí fún ẹni tó morú gbapò mọ́ ọlọ́run ọba tó jẹ́ alábòsí aláàrin sí kẹ̀kẹ́ ẹ̀yìn ẹ̀yẹ mi ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó rí àwọn sàábé rẹ̀ fún kí wọ́n mọ ọlọ́run ọba nìkan fún òdìdí ọdún mẹ́tàlá gbogbo ọdún tó lò nílùú mọ́kà pátá pé òun sì dọ́lọ́run ọba mọ̀ ni ló fi fà á tádì sí wá pé kọ̀dínà àìtòkùnmọ̀ ziyarọ̀ tó lè kó bọ̀ mo ti kọ̀ fún yín pé ká má wà lọ bẹ sàárè wò fàzòròhà fíyẹ máa lọ bẹ́ẹ̀ òní sí àwọn olùmọ̀ngbà wọn tọ́ bọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní pé sáájú tẹ́lẹ̀ àdámọ́ ọmọ ìdí ìdẹ́ni pé tó bá ti tẹ́lẹ̀ sàárè dípò kó máa sàdúrà fẹ́ tí ń bẹ ẹnu rẹ̀ yóò máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ó ń sọ ọlọ́run bó ti fẹ́ jẹ́ kí lèyọ ṣẹlẹ̀ sáwọn sáábẹ̀ rẹ̀ ọkọ̀kọ́ fi jẹ́ kí wọ́n dọ́lọ́run ba mọ̀mọ́ tálà tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ tálà gbọ́dọ̀ tọrọ ọlọ́run bá nìkan là tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ tọrọ lọ́dẹ̀dẹ̀ ká ohun tí ọmọ ìdí ènìyàn ò lè ṣe àfọlọ́run gbogbo eléyìí ló gbásùn ọlọ́pọlọ àfáà kó tó di kó sẹ̀ ni wọ́n máa lọ ọbẹ̀ tẹ́wò ẹ wá wo àwọn èèyàn tiwa lónìí wọ́n máa ń lọ bí tẹ́ńtò tọ̀ kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíràn máa sọ pé wọ́n yá wọ́n sùn lọ́rọ̀ mẹ́ka ní lọ yóò ní lọ rí ní bọ́ rí o a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim ọmọ òun gbàgbọ́ mọ́ lọ́wọ́ banú ó ti sẹ́ni yẹn dọ́lọ́hùn kátó àbọ̀ pé àwọn tó já wọn àfa bàǹbàǹbà àwọn àfa kàǹkàǹkà tẹ́ wọ́n mọ̀ láwọn àfa láwùjọ yìí wọ́n tún láwọn séwù kan tí wọ́n kẹ̀dí lọ ibi sáré wọn tí wọ́n máa yí ká tí wọ́n máa pòórí ẹ̀ wọ́n tàbẹ́là sí wọ́n máa wá pè wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá yẹ wà ẹ má jẹ́ ó ṣe fún wa ẹ má jẹ́ ó gbá fún wa fẹ́ẹ́sẹ́ láyé táyé yìí fi já rọrùn ẹgbẹ́ kìtì wa náà já rọrùn. wọ́n máa pẹ́ tí ń ń sáré bẹ̀ a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim. àrí pé eléyìí ó ní ìdí káyẹra wa nù nílé tó gbádùn tó lálàáfíà tayọ gbogbo àwọn eléyìí ti ń bẹ láwùjọ wa yìí nínú àwọn èrè ta a fi gbọ́dọ̀ máa rí àwọn ọmọ a gbọ́dọ̀ rí ọmọ nípa pé kó máa kírun dáadáa ó sì máa kírun ní a gbọ́dọ̀ rí ọmọ lórí pé ó nìkan tó yẹ pé àwùjọ yìí ọ ní ọ inú ta gbọ́dọ̀ fi rí àwọn ọmọ wa ni inú kẹta gbọ́dọ̀ fi rí àwọn ọmọ wa òun náà ni pé tájà wo bá dé níbo lè yàn lọ yóò gbọ́dọ̀ ọlọ́run ba lọ ni bá mọ́sálásí lọ́kọ́ lọ yẹn nẹ́fìlà ọ̀bẹ lọ́wọ́n ba ọlọ́run bá ba lè kẹlá sí tàn láti gbà ọ́ lẹ̀ ṣùgbọ́n kàkà kó yẹ pé káwùjọ yóò ṣe bẹ́ẹ̀ kó ń rira wọn lórí ìlànà yìí ilé babaláwo gbà lọ ilé àlùfáà ni wọn gbà lọ ilé àwọn tó ṣe pé àwọn náà ń bẹ lọ́wọ́n ọba pé tó ọlọ́mọdé ni ọgọ́ ọgbọ́n ó kẹ́ni ọgbọ́n lè máa rí nǹkan jẹ́ ó ìwọ lálàkàlà lọ́ba gbalé wọn lọ tó yẹ gbọ́dọ̀ lọ èyí tó ń rẹ́ lájú tiẹ̀ lọ òun ọgbà bẹ̀rẹ̀ ká lọ ọmọ ọgbọ́n dáṣẹ́ náà tiẹ̀ oṣù ọlọ́mọba sọ pé tá a bá lálọ́ tó bá yẹ pálá tó dáa ní kámọ̀ padà ọlọ́mọba lọ́wọ́ ló ti wá ká sì sọ fẹ́ni tá a bá nífẹ̀ẹ́ sí nínú àwọn èèyàn ṣùgbọ́n tá a bá lálọ́ tí ọ̀dà kámọ̀ padà ṣàìtàn ló ti wá o ká má sùn fẹ́nà ẹ̀kẹ́ náà àwọn èèyàn ìhà tá a bá fi jí ká yí epo ibi tá a bá fi jí ká yí epo tá a yẹ pé òsì la fi jí ká yí epo sọ́tún tá a bá tàkà kàbí ká yí epo sọ́tún tá a bá dùbúlẹ̀ ìsìn ká yí epo sọ́tún tá a bá fọ̀tún sùn ká yí epo sálàáfíà eléyìí ni ẹ̀kọ́ èyí tí èpè bó wá làwọn ọmọ níparí bó làwọn ọmọ wá ti ráyè yàkuyà báyìí àwọn ọmọ sọdédé yàkuyà àwọn òbí ni òbí ń bẹ́nu rẹ̀ lójó lórí jù látàkọ́ àwọn òbí náà gbádùn àwọn ní òlè lálàáfíà sóbì ń sí lọ́hùn ní táwọn ọmọ fi sí lọ́hùn sóbì mọ lọ́hùn bá ní táwọn ọmọ fi mọ lọ́hùn sóbì láàánú ní táwọn ọmọ ní òfin láàánú sóbì láforíjì ní táwọn ọmọ ní òfin láforíjì sóbì máa jẹ́ nìkan tí máa ń nẹ́ni táwọn ọmọ ní òfin máa ná látàdà àwọn òbí àwọn ọmọ yẹ yàkuyà ìyá ni máa ń ṣépèlé bàbá yìí ọmọ ní òun náà mú níbẹ̀ yóò pé ìyẹ́ dà yóò ní dáa òfò yóò ṣe kí ní bọ́ ló ti gbọ́ lẹnu wọ ọ̀yá ni tàbí lẹnu wọ bàbá bẹ́ẹ̀ ló jí ọmọ yẹ̀yàkuyà ọmọ yẹ̀yàkuyà látara ohun tọmọ ń wò nù ilé tẹ́yìn òbí ń wò nù èyí lè má kọbi ara sí ọmọ ń gbọ́ yé ju bẹ́yìn ṣe ọmọ ń wò wò ọmọ wò nígbà wò wò lọ ọmọ padà ti wọ òbí mú mú mú tí mú gbó mu ẹ̀yin òbí lẹ́sìn ọmọ lẹ́jẹ́ kọ́ mọ́ yẹ yàkuyà láwùjọ èyí lẹ́ni àkọ́kọ́ ẹ̀yẹ ní ẹlẹ́ẹ̀kejì náà nílé ẹ̀kọ́ àwọn olùkọ́ ta ni wọ́n bá táyà àwọn ọmọ ṣe ọ̀pọ̀ ọ̀rọ̀ ní tún bayé àwọn ọmọ jẹ́ ẹlòmíì yóò ràn ọmọ lọ ilé ni yóò sì lọ́ọ́ fàdé rẹ̀ lé yóò sì máa kí ọmọ mọ́lẹ̀ la ilaha illallah àbọ̀mọ tọ́jú ọmọ ọkùnrin gan tààrin lọ ilé ẹ̀kọ́ tó ṣe pé olùkọ́ gángan kàkà kó rin ọmọ yìí lọ́wọ́ òun ẹni ní ọlọ́bọ̀ òun ra gbó wá lólùkọ́ àwọn ó tóbi láì mẹ́ ṣe tọ̀nà ẹni àná wà wo gọ̀bì òun ló rí gọ̀bì gọ̀bì yìí ọmọ ti bẹ̀ yẹyàkuyà ọmọ ti àwùjọ ti ń gbé ti bẹ̀ yẹyàkuyà ibi tá a gbalé sí ibi tá a kọ́lé sí kìí sàwùjọ ẹ̀sìn àwùjọ ẹ̀sìn ni wọn ọ̀sẹ̀ sí ń bẹ̀ mọ́sálásí dà táàdì bá lọ mọ́sálásí kò sí mọ́sálásí láwùjọ tá a wà bọ́ọ̀lù ọmọ wa sí ní yẹyàkuyà ilé ọtí ní ìlọ́tún yìí ilé ọtí ní ìlọ́sì yìí àwọn klọ́ọ̀bù ilé klọ́ọ̀bù ní lọ́tù ilé klọ́ọ̀bù ní níwájú ilé klọ́ọ̀bù ní lẹ́yìn ilé klọ́ọ̀bù ní lọ́sì ẹ̀wá lọ́mọ ní yẹ̀yàkuyà ọmọ yẹ̀yàkuyà látara àwùjọ tó bára rẹ̀ yàn tọmọ bá lọ bára rẹ̀ níbi tó yẹ pé masha Allah ilé kéwú ni lọ́tún yìí tó gbádùn dáadáa ilé kéwú ni lọ́sì tó gbádùn dáadáa inú ilé ń gbọ́ nǹkan tó dà níta ń gbọ́ nǹkan tó dà ọmọ yà ọmọ yà dáadáa ṣùgbọ́n tó gbogbo eléyìí ni ò ọmọ ní ọ̀yà yàkuyà látàrí ẹ̀ ọmọ yà yàkuyà ọ látara tọmọ ń kà ọ àti ohun tọmọ ń wò ìwé tí ń kà ìkàkùkà ní ń kà mbẹ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ní ń kọ́ mbẹ ọmọ ti bẹ̀rẹ̀ yàkuyà inú nǹkan tó bá àwùjọ wa yìí ni ká sì má gbàgbé pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi náà àdìsí àbíláì ibn Umar ànábì ni pé gbogbo yín ládàrin jẹ́ o gbogbo yín láti bí nípa àwọn tẹ́ǹ dájẹ́ àwọn ọmọ yìí bó o láti mójútó wọn àwọn ológo wa lọ́jọ́ ọ̀la o àpájùlọ àtàjẹ́ mùsùlùmí àwọn ológo wa lọ́jọ́ ọ̀la o tàbá mójútó wọn ọjọ́ ọ̀la wa nínú ìsìlámù ọ̀dà wọn tàbá làbá mójútó wọn tá a dà wọn lẹ̀ ah mo ti bẹ̀ lẹ́yìn ọ̀fà jèjì lọ mo ti bẹ̀ lẹ́yìn ọ̀fà jèjì lọ ká fi kọ́ àwọn ọmọ wa kí wọ́n mọ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ká fi kọ́ àwọn ọmọ wa kí wọ́n jẹ́ nìkan sí pé wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n níwà ìwà rere ni wọ́n máa wù wọ́n sì jọ ń sùúrù wọ́n sì jọ lùtẹ̀ríba ọ̀rọ̀ wọn sí ọ̀rọ̀ wọn ní lágídí wọn sì ní máa bínú kí bínú àfi jẹ́ wọn àdìsá níbi Muhammad sallallahu alaihi wasallam sọ pé látẹ̀gùdọ̀ fàwọ́ dada mẹ́rin ọ̀rọ̀ fàkọ́lá látẹ̀gùdọ̀ pé wọn gbọ́dọ̀ máa bínú lódì lódì àgbọ́dọ̀ fi kọ́ wọn tábà ti ń ṣe léyìí tábà ti ń fi mójú táwọn ọmọ àwọn ọmọ lálàáfíà ṣùgbọ́n bí kọ́ hmm, àwọn ọmọ wọn ṣàdédé bàjẹ́ láwùjọ yìí o látara ọ̀rẹ́ ọmọ tó bàjẹ́ ọ̀rẹ́ tọmọ yẹn kìí sọ̀rẹ́ gidi làwọn òbí gbọ́dọ̀ máa kíyèsí àwọn ọ̀rẹ́ ọmọ wa bó lọ̀rẹ́ ọmọ wa ṣe rí yóò jẹ́ ká mọ bọ́mọ wa náà ṣe lè rí kíyèsí àwọn ọ̀rẹ́ táwọn ọmọ wa ń bá rí ó léwu díẹ̀ o ó léwu díẹ̀ o eléyìí ni ìwọ tó ọ̀yà ẹ gbọ́dọ̀ máa wò ìyá mi ń bẹ òun ni ó tún jẹ́ lórí burúkú fọ́mọ tẹ́ pé òun ni ó máa sin ọmọ lọ́nà ọmọ òní fẹ́ tẹ̀lé àwọn ọ̀rẹ́ burúkú yìí òun tẹ̀lé wọn jáde <laughs> ayé wọn náà bá wọn mímọ àwọn míìs wọn náà dákẹ́mọ̀ àwọn ọmọ obìnrin mi ń bẹ ọ̀sàdédé yẹ̀yàkúya ìyá rẹ̀ ló jẹ́ yẹ̀yàkúya eléyìí wà wálé ló pè jáde sí wọn ó lọ náà ó ní ojú òkòdè ó jáde ní ó ó tún náà lọ níkẹyìn padà rí ó lóyún ta ló lóyún bí ọkùnrin méjì náà níkẹyìn ọ̀sẹ̀ tó wẹ́ nìkan ìgbé fún láà ìlàhà ìlàlà ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alẹ́ ń pọ́n kọ́lọ́n kó sàánú wa kó bá tún àwùjọ wa yìí ṣe kó bá ṣàtúnṣe àwùjọ wa yìí kó bá rí àwọn ọmọ wa sójú ọ̀nà ọ̀la kó bá rí wọn sójú ọ̀nà tó dáa torí àwọn ọmọ wa tó jẹ́ mùsùlùmí yìí àwọn lògbò wa lẹ́yìn ìwé ọ̀la ọlọ́run bá ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn ọmọ wa bí a bá kò sí ṣàtúnṣe wa o kò sì bá wa jẹ́ nìkan tó yẹ pé a rí àwọn ọmọ náà rè sọ́nà tó dáa ṣùgbọ́n jẹ́ àmọ́ òdodo kó já lè tẹ̀lé kó sì já mọ irọ́ kó já lè jìnà sí ìlànà haúlá wọ̀lá kọ́ tẹ̀lé àbílà ẹni tó gba ọ̀rọ̀ wa kalẹ̀ òun náà ni àfáàwà òdèrè ọmọ kékeré ni wọn lọ́dọ̀ bá dà wọn lágbà ọlọ́run à ń bí ọ́ ọwà sàánú fáàwà òdèrè náà wọ́n sì gbìyànjú inú rọmọdọ́ọ̀nù yìí púpọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọlọ́dàkùnbá sí dáadáa fún un bákan náà iléeṣẹ́ rédíò yìí ọlọ́run má jẹ́ òjò náà o ìdàgbàsókè ọlọ́run ọba lẹ́ka kó tó bá ojogún ẹ̀ sí fún wọn ẹni tí ń sọ̀rọ̀ òun náà ni ọmọ ayá yín aliosa suleiman jẹ́nradé imran láti ọmọ bíbí ìlú ìsẹ́yìn àìbá àmọ́ ẹni tó bá fẹ́ béèrè ìbéèrè kò pè nẹ́mbà yìí zero seven zero five three two four one six five zero lẹ́ẹ̀ka sí zero seven zero five three two four one six five zero asalaamualeykum wa rahmatullahi wa barakatuh.